ẹ̀yin olùgbọ́ wa alákùnlé a sọ fún yín ní ìpàdé tí ó rí kọjá yìí pé ó wà nínú àwọn nǹkan tó jẹ́ ẹ̀sà fún àwa ẹlẹ́sìn Islam tó jẹ́ sí pé special lọ́jẹ́ fún wa tí ọlọ́wọ́ bá fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí kò dẹ̀ fún ànábì kankan tó síwájú ẹ̀ bákan náà tó fún àwa ìjọ ànábì náà tí kò dẹ̀ fún àwọn ìjọ kankan àyàfi àwọn àjọ ẹlẹ́sìn Islam hmm. kí ni ẹ̀sà náà náà ni pé ká máa ṣe ìmọ̀ra pẹ̀lú èrùpẹ̀ ká mm. máa fi dust ká máa fi ṣe bí èrùpẹ̀ ká máa fi ṣe ìmọ̀ra kò níbi ìdọ̀tí ara wa ní òní àwa sọ fún wa wípé ní ìjókòó tèmi a ó tún ṣe àgbéyẹ̀wò pé kí ni sábàbí àbí kí ni ọgbọ́n àti òye tó wà níbi ká so ọmọ ènìyàn síso tí ìsìláàmù tó so ọmọ ènìyàn tó so mọ́ omi nígbà mìíràn mm. ìyẹn tí a fi ń ṣe àlùwàlá nígbà mìíràn dẹ̀ ni yóò tún so wá mọ́ ìrùpẹ̀ ìyẹn tí a fi ń ṣe tàyámù eléyìí kí ló fà tó fi rí bá ní àwọn ìpè wọ́n mùsùlùmí tó ń gbọ́ mi omi la ti ń ṣe àlùwàlá mm. erùpẹ̀ la ti ń ṣe tàyàmù omi la ti ń ṣe àlùwàlá erùpẹ̀ la ti ń ṣe tàyàmù kí ló wá fà tí Islam tó fi so wá mọ́ nǹkan méjèèjì yìí má gbàgbé wípé omi ni a fi ń ṣàlùwàlá má sì gbàgbé wípé erùpẹ̀ la fi ń ṣe tàyàmù kí ló fà tó fi rí bá ní ẹ lọ́mọ yìí pé sísọ tí Islam tó so ọmọ ènìyàn mọ́ àwọn nǹkan méjèèjì yìí ó ń túmọ̀ sí wípé islam ọ̀dà àwa ènìyàn ọ̀dà wa padà sí ìpìlẹ̀ wa ni sí hmm. ọmọ ènìyàn tí àwọn ènìyàn ó ní ìpìlẹ̀ méjì ó ìpìlẹ̀ tó súnmọ́ tó ní ìpìlẹ̀ tí ó jìnà hmm. ni mo lọ́mọ ènìyàn nínú ìpìlẹ̀ ìpìlẹ̀ kan tó súnmọ́ àti ìpìlẹ̀ kan tó jìnà tí wọ́n bá sọ pé yorùbá àwọn hmm. yorùbá wọn ní bẹ́ẹ̀ bá sì béèrè ẹran míì náà kí ni ìpìlẹ̀ wọn kálukú náà ló ní ìpìlẹ̀ rẹ̀ ṣùgbọ́n gbogbo ọmọ ènìyàn àti dúdú ni ọ àti funfun ni ọ ni ìpìlẹ̀ méjìlá ni ìpìlẹ̀ àkọ́kọ́ òun náà lè tó súnmọ́ ìpìlẹ̀ lẹ́ẹ̀kejì òun náà lè tó jìnà ìrẹ́ olùgbọ́ mi tó jẹ́ mùsùlùmí àbó tí ẹ̀ jẹ́ tí kì í ṣe ẹlẹ́sìn ìsìlámù ni tí wọ́n bá bí ọ léèrè pé níbo ni ọlọ́run ọba àbíbo ni wọ́n ti dá ẹ̀ kátẹ ìgbọ́ ògbàpọ̀lọ́n lọ́dẹ ẹ máa mm. ní ń bolo ti wá gangan fún ara rẹ ọ̀dà mi ló ti sí pé dájú sáká wípé èsì tó mú wá náà ni wípé àá omi omi tí wọ́n ń pè ní ni wọ́n ti dá mi hmm. padà wà lójú pé tó mọ̀ wánu ni hmm. kọ́ ọ̀dọ̀ tó wíbẹ̀ ni ọlọ́run bá ti gbé kalẹ̀ fún wa pé. alam nakhluqukum min ma'in mahin. did we not create you from a despised water. فجعلناه في قرار مكين. then we placed it in a place of safety ọlọ́wọ́n bá sọ wípé àwa la dá yín àwa látara omi omi tá a fi dá ọmọ ènìyàn yìí eléyìí là ń pè ní ìpìlẹ̀ èyí tó súnmọ́ wa ìpìlẹ̀ èyí tó súnmọ́ àwọn gbogbo ọmọ ènìyàn tí ń gbọ́ mi tí wọ́n bá níbo ló ti wá látara omi náà ló ti wá mm. omi yẹn náà la fi dá ọ omi tí ó tó wá látọ̀dọ̀ bàbá ẹ àti tó wá látọ̀dọ̀ màmá ẹ náà la dá ọ mm. náà ni ọlọ́wọ́n bá kì fún wa ni subhanahu wa ta'ala tàbá wá gbéyàwó àlùwàlá lọ́dọ̀ àwa ẹlẹ́sìn Islam kí la fi ń ṣe àlùwàlá kí la fi ń ṣe àlùwàlá ọwọ́ àdàbẹ̀ ni pé Islam dá wa padà hmm. sí ìpìlẹ̀ wa jẹ́ sí pé omi kẹ́hìn òní náà ní láì o hmm. lè rí nǹkan kan tí wọ́n pè lọ́mọ Adam láyé ọmọ ànábì Adam láyé tó jọ́ mi ènìyàn láyé àfikọ́ fẹ́ràn omi hmm. tó fi jẹ́ sí pé ó débi àwọn àṣà Yorùbá àbí àwọn àṣà Yorùbá wọ́n ni ní ẹnìkan kì í bá omi tọ̀ta omi lábu ẹ̀ omi lábu mú ìpìlẹ̀ wa àkọ́kọ́ nù. Mm. èrè olùgbọ́ mi alákùnrin mo sọ fún ọ wípé ọmọ ènìyàn á ní ìpìlẹ̀ méjì ìpìlẹ̀ tó èyí náà sì ni omi tá a ti sọ fún wa nìyẹn. Mm. ìpìlẹ̀ tó wá jìnnà òun náà ni ìpìlẹ̀ lẹ́ẹ̀kejì kí ni ìpìlẹ̀ tó jìnnà òun náà ni èrùpẹ̀ òun náà ni kí ni èrùpẹ̀ a torí pé kì í ṣe gbogbo àwa táwọn wọra wa ìta sẹ́kù lórílẹ̀ yìí kì ṣe bẹ̀rẹ̀ láti dá wa ń ti wa hmm. ṣùgbọ́n ẹni tó ń sẹ̀ wá lẹ̀ tó ṣe ànábì wa Adam alayhi salatu wa salam Verily, the likeness of Adam is as the likeness of Isa. He created him from dust, and he said to him, خلقه من تراب. خلقه He created him from dust. ọlọ́run ọba ní adá anábì wa Adam alayhi wa salam látara ìwùpẹ̀ yẹn ni bí anábì Adam tó ti bàbá gbogbo wa yìí hmm. àtàwọn ènìyàn tá à ń gbọ́ra wa àtàwọn mìíràn tí wọ́n tún gbọ́ wa náà tí wọ́n ti jọ́ mi ènìyàn ibi ìbò lọ́lọ́run ọba ti dá bàbá rẹ̀ látara hmm. ìwùpẹ̀ ni. Hmm. ثم قال له كن فيكون ثم قال له كن فيكون Then he said to him be and he was. ìtàfẹ́lẹ̀ hàn ní pé ọwọ́dàbí ẹni pé mùsùlùmí fàkà ànàbí ẹni pé mùsùlùmí tí kò bá wá rí ìpìlẹ̀ rẹ̀ yìí tó súnmọ́ èyí tá a pè ní omi hmm. Hmm. èyí tó jẹ́ sí pò ńlá fi ń ṣe àlùwàlá hmm. yóò padà sí ìpìlẹ̀ rẹ̀ tó ṣe kíni tó jìnà èyí tá à ń pè ní erùpẹ̀ nígbà tó ń ṣe tàyámọ̀ eléyìí yóò máa yé wa wípé ẹ̀sìn ìsìláàmù yìí ẹ̀sìn tó so wá mọ́ ìpìlẹ̀ wa ni mm, mm. ó sì tó ìpìlẹ̀ náà bó ṣe lágbára tó àti bó ṣe lágbára mọ́ mm. ìpìlẹ̀ tó súnmọ́ ọ lágbára ju ìpìlẹ̀ tí ó jìnà lọ ó so wá mọ́ ìpìlẹ̀ tó súnmọ́ wà yẹn ni bí àlùwàlá ní ìpìlẹ̀ omi láti ṣàlùwàlá dábàá wá rí omi láti padà sí ara erùpẹ̀ tí ṣe fi ẹ̀sọ̀ jìnà ẹ̀yin olùkọ́ mi alákùnmalé ẹ wo bí mùsùlùmí tí wọ́n ti ń lọ tí ń bọ̀ láàrin ìpìlẹ̀ méjèèjì tá a pè lómi àti erùpẹ̀ yìí kò sí èméjì ń bẹ́ ọ ọ̀dà wa lójú pé omi àti erùpẹ̀ táwọn òyìn ọwà nínú tó bá ẹ̀mí ọmọ ènìyàn mu gbogbo ènìyàn omi àti erùpẹ̀ ọwà nínú tó bá ẹ̀mí ọmọ ènìyàn mu bákan náà ọwà nínú tí ọmọ sí ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ọmọ ènìyàn kó balẹ̀ yẹn ni pé ọmọ ènìyàn tó bá rómi ẹ̀mí rẹ̀ balẹ̀ sí bẹ́ẹ̀ náà ni ènìyàn tó ló fi jẹ́ sí pé àwọn ọmọ ènìyàn nígbà náà máa ń tọ́ bá ti délùú rẹ̀ ọkàn rẹ̀ ọba lè torí pé ìdọ́ ọmọ lára láti kékeré ẹ̀ nìyẹn tó hmm. nígbà tá a wá dá wa látara omi tá a tún dá wa a tún dá ẹni tí ó jẹ́ bàbá wa àgbà látara èrùpẹ̀ ó fi yé wípé lílo omi lọ́pọ̀lọpọ̀ ọgbà àti lílo èrùpẹ̀ tá a bá rómi ó fi wáyé pé ohun tí yóò sì déédéé tí yóò sì gẹ́gẹ́ ẹ̀mí ọmọ ènìyàn ni hmm. ìrẹ́ tó ń gbọ́ mi tọ́jú nílà káyè tó bá jẹ́ mùsùlùmí mo mọ̀ pé ọ̀gbọ́n mi yé dáadáa hmm. má sì jẹ́ kìrìsìtẹ́nì náà mo rò pọ̀ yẹ kó yé wọ náà kódà tó bá jẹ́ sí pé olórí ìtàn ìwọ bá jẹ́ àbótẹ́ ẹ̀jẹ̀ ẹlẹ́sìn mìíràn tá àti ẹ̀mórúkọ ẹ̀sìn rẹ hmm. ọ̀gbọ́n mi yé dáadáa hmm. tó bá fẹ́ mọ òdodo ọ̀rọ̀ tá a sọ yìí pé erùpẹ̀ atómi yìí ó sì dédé ọmọ ènìyàn òun náà ní wípé lọ gbé omi síwájú ilé rẹ̀ lómi síwájú ilé ẹ̀ kì í o omi nù báàfù tó fẹ́ tó gbé ẹ̀fẹ́ sílẹ̀ kò gbé sílẹ̀ kò gbé sínú báàfù kò gbé sílẹ̀ kó tó wá bu erùpẹ̀ náà tàbí kọ pé kí tipa kọ jẹ́ erùpẹ̀ kan sí hmm, iwájú ìta rẹ̀ lẹ́yìn ìgbà náà kó o ṣe gbogbo ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kọ wá gbé lẹ́ẹ̀kẹta ìyẹn ni bíi igi hmm, kọ lọ kó igi hmm. tàbí pákó kọ jáun náà sí iwájú ìta rẹ̀ tọba sì lágbára àti rárá ìsì àbí ẹwà kọ jáun náà sí iwájú ìta rẹ tọba wa tó bí àkókò kan kọ wa kó àwọn ọmọ kéékèèké kó wa kó wọn jáde lọ síbi tó já àwọn kan àwọn yìí sí hmm. kò sí wọn lẹ̀ kò ní kọ́ máa wo kọ́ wá wòye tí wọ́n lọ síbẹ̀ hmm. ó rí i pé tó bá lọ wú bí omi nì ibẹ̀ làwọn ọmọ náà pọ̀ sí ẹ̀ wọ́n máa fomi ṣeré ni wọ́n máa ṣeré ó tún ráwọn kan nu wọn náà tí wọ́n pèvà èrò pẹ̀ ṣùgbọ́n níbi igi àbí kinní yẹn bóyá lè ṣe ẹnì nínú wọn torí pé kí ló fà á ẹ̀mí ọmọ ọmọ tí ò ní làákàyè la kó síta ni o mm. ṣùgbọ́n torí pé ìpìlẹ̀ rẹ̀ ni ó rí ni ẹ̀mí rẹ̀ ó fà mọ́ ìpìlẹ̀ rẹ̀ tó nípa báyìí ó fi wà yí pé bí a bá ka ọ̀rọ̀ ọlọ́run ọba fún wa tá a bá ti kọ ọ̀rọ̀ ànábì fún ìrẹ tí ò bá yí ọ mo rò pé àsàmà yìí ọyẹ kò yí ọ dáadáa mm. tòtò ọba wa bẹ̀rẹ̀ wọn lérò pé ẹ̀sìn owó lọ́wọ́ sọ mí ènìyàn mọ́ ìpìlẹ̀ rẹ̀ méjèèjì a ò rí o àyàfi ẹ̀sìn ìsìlámù ni pé ẹ̀yin mùsùlùmí wọn wá ń pè wá ẹ jẹ́ ká máa yọ̀ ẹ jẹ́ ká máa dunnú torí pé àwa la ní omi omi ni tiwa àbí mm, ń sàlùwàlá mm. omi náà dẹ̀ ni omi náà ní iye ẹ jẹ́ kí dá a mọ̀ bákan náà gbogbo mùsùlùmí pátápátá tó bá ti súnmọ́ omi ẹ lọ mọ̀ pé ìyè ni yọ̀mọ̀ jẹ́ ti yín mm-hmm. ẹ sì lọ mọ̀ yí pé a rí àwọn ẹlẹ́sìn kan tó jẹ́ sí pé iná ni pàtàkì lọ́dọ̀ tiwọn mm-hmm. iná ni símbọ̀ náà ni àpẹẹrẹ ẹ̀sìn tiwọn àbẹ́yìn mm-hmm. ọ̀gbọ́n ni ẹ mọ̀ rí pé àwọn kan yẹ pé tí wọ́n bá ní kí làpẹẹrẹ ẹ̀sìn tiwọn iná ni wọ́n tó báyìí so tó yẹ pé tó bá ń wo àwọn nǹkan yẹn lóru báyìí tí wọ́n máa taná tí wọ́n máa taná Hmm. wọ́n ń gbọ́lá fún iná ẹ̀sìn lọ́mọ yìí pé ẹlọ́mọ pé iná fún ara rẹ̀ kí ni ìparun ni ìyẹn ni pé ẹnikẹ́ni tó bá ń ṣe ẹ̀sìn tó jẹ́ sí pé iná ni àpẹẹrẹ tiwọn tí wọ́n fi ń dá ẹ̀sìn wọn mọ̀ ẹlọ́mọ pé nínú nǹkan jẹ́ sí pé nígbà bá pa wọn tán láyé tán wọ́n tún á lọ wọ iná padà ní hmm, hmm. ọjọ́ gbígbà àti àmọ̀ padà so bákan náà gbogbo mùsùlùmí ẹ jẹ́ ká máa dunnú ká máa dunú tó bá ń gbọ́ mi kọ́ máa dunú èmi dunú níbi tí mi wà báyìí. kọ́mọ̀ pé ìdùnnú àkọ́kọ́ ni pé àwa la lómi mm-hmm. omi ni ti wà iyì náà sì ni ti wà ìdùnnú ẹlẹ́ẹ̀kejì náà ni pé àwa la ní erùpẹ̀ mm-hmm. ah, kí ni mo lá ní ni a fi ń ṣe ìmọ̀ra nínú mm-hmm. ẹ̀sìn ti wà ẹni pé a súnmọ́ erùpẹ̀ gbogbo yẹn náà ló sì mọ̀ yí erùpẹ̀ apẹ̀rẹ̀ erùpẹ̀ ọmọ túmọ̀ sí ìfọkànbalẹ̀ ó máa ń túmọ̀ sí pé ìfi nǹkan rinlẹ̀ wọ́n hmm. ń túmọ̀ sí pé kinní yìí ó stable ìjànpẹ̀ ní erùpẹ̀ nìyẹn wọ́n máa fi ṣe àpẹẹrẹ báyìí bákan náà àwa mùsùlùmí la ní erùpẹ̀ yìí nínú erùpẹ̀ tá a lè erùpẹ̀ yìí ó fi ń yé wa yí pé ti wá ní ìfọ̀kànbalẹ̀ hmm. ó fi ń yé wa yí pé ti wá ní ìfẹsẹ̀rinlẹ̀ hmm. ti wá ní ìfọ̀ ẹ̀ ẹ̀ ní pé kí nǹkan stable lọ́dọ̀ wa gbogbo tá a bá ní tọ́jú orí yóò máa jẹun tí yóò máa wà ní ọwọ́ wa ní gbogbo ìgbà bákan náà tó bá wo side kejì ó rí àwọn ẹlẹ́sìn mìíràn wò tó jẹ́ sí pé eérú ìyá ẹni tí ń bọ hmm, hmm, ẹ̀sìn hmm, tí wọn kí ni mo gbé mi eérú ah, náà ni àpẹẹrẹ ẹ̀sìn tí wọn eérú tí wọn so ìwọ náà sì mọ̀ pé tí wọ́n ń pè ní eérú ni àpẹẹrẹ òfò ni wọ́n ń pè ní mm-hmm. eérú mm-hmm. Ah, àpẹẹrẹ òfò náà ni eérú jẹ́ hmm. so nípa báyìí àwa mùsùlùmí ayọ̀ méjì ni mo fún alẹ́ nì hmm. ayọ̀ àkọ́kọ́ ayọ̀ omi ẹ̀nilẹ̀ hmm. lómi àwálá lómi omi ní tiwa ayọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwálẹ̀ lórúpẹ̀ erùpẹ̀ ní tiwa so nípa báyìí ayọ̀ náà ni ó máa jẹ́ ti gbogbo mùsùlùmí láyìíká ìta bá ti wà tó bá ti practice ẹ̀sìn islam rẹ̀ bó ti tó àti bó ti yẹ bákan náà ìwọ tó sì ṣe islam tí wọn náà bá fẹ́ nípìn nínú ayọ̀ yìí tó wà nínú ìpìlẹ̀ ìpìlẹ̀ àkọ́kọ́ àti ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá a pè ní omi yìí àti erùpẹ̀ yìí ìwọ náà wà join ẹ̀sìn islam kó lè bá ṣe oríire yìí tó bá dọjọ́ mẹ́jọ inshallah àtúmọ̀ tẹ̀síwájú wassalamu ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته